alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa allah alladhi amara ibadahu bil ihsani ila al jiran ọba tí ó pa gbogbo wa láṣẹ ká máa ṣe dáadáa sí gbogbo àwọn níbọ̀ wa àwọn alájọgbé wa bóyá wọ́n jẹ́ lẹ́sìn wa bí wọ́n ṣe lẹ́sìn wa wasalaatu wasalaamu ala nabiyina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bù òjísẹ́lá muhammad wa ala alihi wa sahabihi ajma'in kọ́bù àwọn ará ilé àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ nípa ìṣe dáadáa sáwọn oníbọ̀ wa àníwá òlẹ̀ ìsáni ilẹ̀ ìjárí èyí tá gbéyẹ̀wò lẹ́ni òun náà ní àwọn ìran dáadáa wo ni wọ́n ní ká máa ṣe sáwọn oníbọ̀ wa ọlọ́run ní a ṣe dáadáa sí wọn anábì ní a ṣe dáadáa sí wọn irú àwọn dáadáa wo láà máa ṣe táwa gbà á lẹ́sìn táà mú lẹ́sìn táà máa fi súnmọ́ ọlọ́run ọba wa nítorí pé ọlọ́run ọba Allah ó ti dá wa papọ̀ ọlọ́run bá Allah ó ní ká jókòó tira wa ọlọ́run bá Allah ó kádàrá pé a ralẹ̀ papọ̀ a gbalẹ̀ papọ̀ a wà papọ̀ láàyè kan náà àlàáfíà tiwọn òun náà làlàáfíà tiwa ìdùnnú wọn òun náà nìdùnnú tiwa nínú orí ayé oníkéyìn ó ti níbọ̀ dáadáa àwọn táwa jẹ́ mùsùlùmí àtàwọn táyé ṣe mùsùlùmí yóò dáa ká lè kẹ́kọ̀ọ́ lérí ìdánilẹ́kọ̀ọ́ yìí bá sì dèèyàn dáadáa bá sì jẹ́yàn rèé nítorí pé dáadáa tí à ń bá ń ṣe òun náà làwọn ọmọ wọn máa ṣe lẹ́yìn wa tàbá kú bàbá sì ń ṣàbúrú ibi àbábádé ibẹ̀ làwọn ọmọ wọn ti bẹ̀rẹ̀ wọ́n máa wá ṣe aburú síra wọn yóò wá jẹ́ pàwọ́lá dálẹ̀ àwọ̀lá máa wá jẹ rẹ̀ nínú sàárè kọlọmọ́síwálẹ́ ní ìyá àníwáwò ihsani ila al-jar àwọn ìran ìran dáadáa tí ìsìláàmù ní ká máa ṣiṣẹ́ra wa àwa tá a bá jọ jẹ́ nébọ̀ papọ̀ tá a máa ṣe síra wa èmi a máa ṣe fún yín ẹ̀yin náà máa ṣe fèmí náà òdíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam anábì ní àwọn èèyàn rẹ̀ wọ́n pọ̀ láyé o àmẹ́ńdọ́ dájú nínú àwọn èèyàn rẹ̀ tó wà lé ayé òun náà lẹni tí ń ṣe dáadáa sí níbọ̀ rẹ̀ anábì ní wa khairul jirani indallah ẹni tó dájú nínú àwọn tí wọ́n ń jọ ń gbé papọ̀ pẹ̀lú àwọn èèyàn khairuhum li jarihi anábì náà lẹni tó dájú sí níbọ̀ rẹ̀ kọ́lọ́mọ́sà sí wálé èèyàn dáadáa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tahiyyatuhu bisalam in kana muslima alájọgbé rẹ̀ bẹ̀bá jí láàrọ̀ tẹ̀ríra yín kíkí òun náà ni ìwà àkọ́kọ́ tẹ jẹra yín òun náà àkọ́kọ́ dáadáa tọ́jẹ́ kẹ́ ṣe síra yín tí wọ́n bá sì kí ọ kọ dáhùn tí wọ́n bá rí wọn kò kí wọn tó bá jẹ́ mùsùlùmí ó ní wa rahmatullahi wa barakatu tí ẹ bá ṣe mùsùlùmí ọ wà á kí pé ẹ káàárọ̀ mama deborah ṣe rí ilé ni sórí tẹ́ bá pàdé ara yín láàárọ̀ kùtù tẹ́ bá kíra yín ọ dáhùn ó ti ń saburú sí níbọ̀ rẹ̀ ó sì dáadáa sí yóò mọ wá rò nínú ẹ̀mí ẹ̀ pé àwọn níjà ni táwọn bá níjà ó dáhùn sálámà ó kíhun nígbà tó ń kí ọ mi nínú wa ẹlẹ́ẹ̀kejì ẹ̀yẹ ayẹyẹ islam kọ ọ máa sínú islam tí ìbá ṣe mùsùlùmí kọ́ má gbìyànjú bó ṣe mú wọnú islam eléyìí ni dáadáa tó ga jù tó ń ṣe fún nítorí pé ó fẹ́ sọ ọ́ di ọmọ àlìjẹ́nà ni tó bá wá jẹ́ mùsùlùmí tẹ́sẹ̀ rẹ̀ òdó déédé bí mùsùlùmí ti ń ṣe bọ́ ọ máa ń pè ọ fún ní àwọn wáàsí àwọn àfáà tí wọ́n máa gbọ́ ọ jẹ́ mùsùlùmí ti ń ṣàdádálẹ̀ ọ pè sí sunna eléyìí ni pé ó níbọ̀ rẹ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam tánàbí bá ti jí báyìí láàárọ̀ yóò wá anábì yà ni kúlù la ilaha illallah tuflihu anábì ni ẹ máa sọ pé kọsọba tá a sìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run kẹ́lẹ́ jèrè anábì fẹ́ kí wọ́n jèrè anábì wa ń pè wọ́n kú níbi ẹbọ ń darí wọn sọ́dọ̀ Allah ọba tó dá gbogbo nǹkan ẹlẹ́kẹta ọ̀dọ̀ wo hawa ijihim ó gbére kalẹ̀ lẹ́ni tí ó máa bí abùkátà níbọ̀ rẹ̀ gbogbo ìṣòro níbọ̀ rẹ̀ ìṣòro rẹ̀ ni eléyìí ni pẹ́sìn yíyọ ọmọ tó ń ṣe ọmọ náwó fún ọmọ ràn lọ́wọ́ tó bá nídìí owó ó fún tó bá níṣòro ọ̀ràn lọ́wọ́ tó bá fẹ́ yá nǹkan ọmọ ya gbogbo tí bá ti ń yá ọmọ ya ọmọ ya yíyàtọ̀ ń yá ni eré wọn kọ́ lẹ̀ fún oníṣẹ́ rí ni tó bá wá yá owó ọ̀yà ó bá wá yá nǹkan lò wípé ẹ mọ́ṣẹ́ ìyá mi ní nǹkan báyìí wọ́n dà padà fún yín nínú dáadáa ìsìláàmù ni kò yá torí pé níbọ̀ rẹ̀ bọ́ọ̀ bá dá tútù síwájú ò lè tẹ̀lé tútù wọ́n tó ṣe dáadáa ṣe níbọ̀ mọ́rẹ̀ ti dáadáa lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn náà ìdá òhù bìtọ̀ àmì bẹ́yìn bá wọ́n jẹun lẹ́yìn tẹ̀ǹdẹ̀ran tẹ̀ǹsẹ̀bẹ̀ tẹ̀ǹdáná àwọn níbọ̀ yìí ti rí nádá ìtọ́wà ní Islam ni pé bẹ́ẹ̀ bá ti ṣe jẹun tán kẹ́bù fáwọn náà bẹ́ẹ̀ bá ti ń wọṣọ tẹ̀sẹ̀rá àwọn tí wọ́n wè kísà ẹ̀kọ́ nínú èyí tẹ̀yìn ní ẹ̀kọ́ fáwọn ọmọ wọn ẹ̀kọ́ fún àwọn náà kí wọ́n máa wọ̀ gbogbo àwọn nǹkan ló lé tẹ́yìn òlò mọ́ tí níbọ̀ yín sì ní bùkátà sí ẹ̀kọ́ jáde fún wọn ẹ má wulẹ̀ tún tà á mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ gbóúnjẹ wọlé tí wọ́n bá ti róúnjẹ tẹ́ ẹrù wọlé ẹ̀bùn fáwọn náà ń bẹ̀ ní tí wọ́n ń pè ní Islam nìyẹn tẹ́ ẹjọ́ jẹ́ ọmọ àyà tílẹ̀ dà pọ̀ kẹ́yìn ọmọ wa jẹ káwọn ọmọ jẹ kẹ́yìn ọmọ jẹun kébi ọmọ apá wọn Islam gbèrú ẹ̀ wá o anábì ni ma amana bi anábì ni nǹkan parọ́pọ̀ ń gbà fún mi ni nǹkan parọ́pọ̀ ń ṣe súnà ni anábì ni kò gbàgbọ́

anabi sọ fún abudari ligafari radiyallahu anhu anabi ni ìwọ abudari idha tabakta marqatan tó bá ṣe ẹran tó máa ń ṣe ẹran olómi ẹran tó jẹ́ pé tí wọ́n bá gé sínú omi yóò pọ̀ rẹpẹtẹ fa akthir ma'aha jómi rẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ o wa ta'ahad jiranak bẹ́yìn bá sì ń jẹnu lẹ́yìn máa gbìyànjú kọ́ máa bù fún àwọn tí ìṣẹ̀lẹ̀ sìn yìí náà afáwọ̀ ibn masoud wọn wọlé njọ́ kan wọ́n ní ẹ̀yà ọmọ ẹran tí mo ní ẹpa tẹ́ tipa wọ́n làwọn ti pẹ̀rẹ̀ náà tán afáwọn abúlé abu masoudi ni ìjẹ́ fún níbọ̀ mi yahudi tí èsì muslim yẹ ìjẹ́ fún nínú ẹran náà torí orí yín lọ́ọ̀kan nígbà tẹ́ ń dúnra ìgbà tẹ́ ń kúnra ìjẹ́ fún bẹ́ẹ̀ a wọ́n làwọn ti fún a ọ̀làdà àbá ẹ máa fún wọn o nítorí pé ilẹ̀ lọ́dà wá pọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ziyaratuhum wa tafaqud ahwalihim a máa lọ lè bẹ̀ ẹ bá lọlẹ̀ ìbéèrè lọ́wọ́ àwọn ọmọ ẹni tí wọ́n travel ni tó bá rẹ̀ wọ́n á mà tí wọ́n bá travel á ṣe dáadáa sáwọn ọmọ àwọn àtàwọn ẹbí wọn á mà béèrè àlàáfíà àwọn tá a jọ ń gbé nítorí pé àwọn náà láàmà ríra wa ọlọ́mọ ọmọ jẹ̀ pọ̀ ni ọmọ ọmọ lẹ̀ papọ̀ ni á mà wá béèrè ara wa á sì mà béèrè àlàáfíà ara wa ẹlẹ́ẹ̀kẹfà láwo hakò ṣùfà níbọ̀ rẹ̀ tí ń bẹ ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó gbọ́ ipe ọfẹ́ talẹ̀ rẹ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ àbọ̀fẹ́ ta apátímẹ́ǹtì kan lérí ilé tẹ́jọ kọ́ tẹ́jọ ń gbé ó lẹ́tọ̀ sí kọ́ ta fún ju kọ́ ta fara ta lọ àfi tí ọba sówó lọ́wọ́ ẹ lóko ẹjọ́ dáko òwọ́ fẹ́ ta oko tiẹ̀ ẹni dáko sẹ́gbẹ̀ẹ́ rẹ lọ́kọ̀ọ́kọ́ fi lọ nínú Islam ara dáadáa ni ẹjọ́ kọ́lé òwọ́ fẹ́ ta tiẹ̀ ẹni tẹ́jọ kọ́ ni òun lọ́kọ̀ọ́kọ́ fi lọ pé sí yọ̀ọ̀ra o anábì ni man na lahu sharikun fi ahid anábì ni gbogbo ẹni tí ọba ní níbọ̀ kan tí wọ́n jọ dáko fala yabi'a anábì ni kò gbọ́dọ̀ ta oko títí ẹ̀ fẹ́lòmí hatta ya'rudahu alayhi títí tí ó fi fi lọ níbọ̀ rẹ̀ bàbá tí wọ́n jọ dáko yẹn yóò lè wá mú ọmọ tiẹ̀ nítorí pé tí ọba ń wù ú tọ́wá lọ ta fẹ́lòmí inú rò ní dùn lẹ́yìn náà tahani atuhu indal afra gbogbo àti ọlọ́run bá sọ̀rọ̀ fún níbọ̀ rẹ̀ mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí ọlọ́lẹ̀ kí wọn ọba wọn dùnnú ó rí pé inú tiẹ̀ náà ń dùn ó di wọn ó rí pé inú rẹ̀ ń dùn nítorí pé ìdùnnú rẹ̀ òun náà ni ìdùnnú tiwọn ìdùnnú tiwọn náà ni ìdùnnú tiẹ̀ náà lẹ́yìn náà ta aziyatuhu indal musiba nígbà àdánwò bá bá wọn kò sí létí àdánwò ní ọlọ́run ti parí ẹ̀ máa yé lánìí gbogbo àti ẹkún bá wá ṣẹlẹ̀ àbí bànújẹ́ ṣẹlẹ̀ àbí wàhálà kan ṣẹlẹ̀ ọlọ́lẹ̀ kí wọn ọba wọn dárò ó ní máa sọ fún wọn wípé ẹ ti bí ń gbà wọn gbà sílámù tí wọ́n rí bọ́ọ̀lù wọn ṣe nísìn ó ní máa yọ wọn ó ní máa sọ fún wọn wípé ẹ mo ti mọ̀ pé yọ ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ ẹ̀yin náà ẹlẹ́lẹ̀ kí wọn tí wọ́n ti bá wọn láàárọ̀ yìí sórí màkàmàkà làdánwò yọ bẹni tó gbàgbọ́ ọmọ wa lọ lè kẹ́dùn nígbà tá a dáwọ́ bá wọn torí pé ẹ̀yin náà lẹ́dùn rẹ̀ ráyìn ládùúgbò tọba wá rẹ̀ wọn ìyádàtuhum ẹlẹ́kẹsàn ọmọ lọlẹ̀ kí wọn tọba rẹ̀ wọn bàbá àmọ́mọ́ dìde ńlẹ̀ yóò lọlẹ̀ kí bàbá Sunday tara rẹ̀ ọ̀yá táwọn yọmọ wá béèrè pé kí ni bàbá àmọ́mọ́ wá lọ́ọ̀kan wọn ni a níbọ̀ wọn lọ́rẹ̀ ni wọ́n lọlẹ̀ kí a lọ sọ́sibítù a lọlẹ̀ kí níbọ̀ wa tí ì ṣe mùsùlùmí a lè kí níbọ̀ wa tí ì ṣe súnà nítorí pé ọdẹ wa níwọ̀ pé àjọ kọ́lé sẹ́gbẹ̀ ara wa àjọ wà ládùúgbò kan òjísánlá muhammad sallallahu alaihi wa sallam dìde nígbà tó gbọ́ pé ọ̀rẹ́ ọmọ yahudi kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ yahudi anabi amaranṣẹ́ anabi wari anabi wa bẹ̀rẹ̀ pé ẹ̀dákun ìrìn lágbájá wọn lọ́rẹ̀ ni bàbá rẹ̀ yahudi ni ọmọ náà fún rẹ̀ yahudi ni anabi bá lọ́bẹ̀ anabi wa ni kọ́mọ náà kó gba islam ọmọ náà sì gba islam màláyíká kú sí pa anabi ni ó sì ti dọ́mọ àlìjánnà náà ẹni ànábì lọ lè kíhun kìí ṣe mùsùlùmí tó fi lọ lè gbẹ̀sìn rẹ̀ yé dáadáa islam ẹ̀sìn àlàáfíà ni islam ẹ̀sìn tí ọlọ́run bá allah tọwọ́ fi tún ayé ṣe ni lẹ́yìn náà ẹlẹ́kẹ̀ẹ́wà tahammulul adha ọmọ wa sì faradà fún níbọ̀ lérí àwọn òwò àbú tí wọ́n bá ń wù sí ọ nítorí pé má lérò pé gbogbo níbọ̀ iná lẹ́yìn dáadáa àwọn níbọ̀ mi wọ́n dáa àwọn níbọ̀ mi wọ́n dáa àwọn alájọgbé mi ìwà àwọn ọ̀bà tí àwọn alájọgbé mi ìwà wọn ní bá tiẹ̀ mu sórí gbogbo ohun táwọn bá ń ṣiṣẹ́ ọlá ìdá dáadáa ni wọ́n máa ṣe tí ọba kí ọ ìwọ máa kì tí ọba fún ọ ní nǹkan ìwọ máa fún tí bá ń lára rẹ ìwọ ní lára rẹ tí bá ń fi ọ sí yẹ̀yẹ́ ìwọ ní ṣe eléyìí ni kò ń sin ọlọ́run látara níbọ̀ rẹ̀ ẹlẹ́kọ̀ọ́kànlá àlàáfò anzalati ọmọ wa sàmójúkò fún lérí gbogbo àwọn àṣìṣe tó bá ṣe fún ọ mọ́ pé ò tán má pé òní tán nítorí pé ọlọ́run ọba Allah máa ń mà kádàrá yín méjèèjì papọ̀ ipa ìjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara yín ni tẹ́bá ti wá wà lẹ́gbẹ̀ẹ́ ara yín ẹ máa wá sàmójúkò fúnra yín eléyìí ni ó jẹ́ kẹ́ ẹ lè máa jòkóó tún àdúgbò sí ṣe rí tí ẹ bá ti wà ládùúgbò kan tẹ́ ẹ bá ti fẹ́ràn ara yín gbogbo mítìn tẹ́ ẹ bá ń ṣe ládùúgbò náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ jẹ́ ní bọ́ọ̀sì ẹ máa dànkan rú ni kò ní ti lọ síwájú wọ́n ní màwàfóníwà òun ní jọ̀rẹ́jọ̀rẹ́ ẹ máa wá sàmójúkò fáwọn tí wọ́n bá jó níwà bú láàrin ẹ sì máa pè wọ́n sákèsí lérí ẹ̀ níparí tó bá jáde láyé ká mọ́ wòran o ká súgbà rẹ̀ ká gbìyànjú ká wẹ̀ ká fàṣọ síla ká kírun síla ká gbé lọ sí ìtẹ́ mùsùlùmí ká lọ lè sin síbẹ̀ ká wọ́n máa ṣàdúrà fún eléyìí ni dáadáa ṣàdúrà fún eléyìí ni dáadáa gbé tààsì fún àmọ́ wá sàdúrà fún títí táwa náà fi lọlẹ̀ ibà tó bá jẹ́ mùsùlùmí bí ó wá jẹ́ mùsùlùmí àwọn ẹlẹ́sìn rẹ̀ náà ni wọ́n wà gbé àwọn náà ni wọ́n ṣe ètò tiwọn wọ́n wà lọlẹ̀ ibò mọ́lẹ̀ báwọn ẹlẹ́sìn rẹ̀ bàbá wa yọjú táwọn ẹbí ọ̀ wà fá àti gbogbo ẹ̀yìn jẹ̀mọ́ masalasi lẹ́wàá dìde lẹ́gbẹ̀ẹ́ ẹni wọ ẹni kírun sí la ẹ wà lọ lè sin sí ìtẹ́ títí wọn eléyìí ni ìwọ tẹ gbọ́dọ̀ pé fún ẹ nítorí pé kìí ṣẹlẹ́sìn kẹmọ wòran kò gbọ́dọ̀ jẹra o kò sì gbọ́dọ̀ rùn nítorí pé níbọ yìí eléyìí ni wọn pè ní Islam àwa mùsùlùmí ẹjẹ àtúnra wa sí àwa táyì ṣe mùsùlùmí náà ẹjẹ wa náà túnra wa sí kọlọ́wọ́n láàánú rà kó sì wá lè yan rí fáwọn níbọ̀ wa kó sì wá lè ní tí ó máa súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú sí dáadáa sáwọn níbọ̀ àwa tẹ̀síwájú jọ mẹ́jọ àwọn aburú wo lèyàn máa ń ṣe fún níbọ̀ tọ́lọ́wọ́n aláwọ̀